míṣódì bá jalè tán lórílẹ̀‐èdè benin nàìjíríà ló máa ń sá pamọ́ sí iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ní afurasí kan tó kó sákólé àwọn ẹ̀ṣọ́ aláàbò sosafe ọ̀gbẹ́ni míṣódì àwíagìn lòun ń ṣe lórílẹ̀‐èdè olómìnira benin ó sì lòun máa ń wá já ewé egbòogi náà ní nàìjíríà àṣeníṣe ló ń digunjalè lórílẹ̀‐èdè benin ó sì ti pẹ́ táwọn agbófinró wọn ti ń wá bó bá ti jalè tán lọ́hùn ló máa ń ta kọ́ṣọ́ sí nàìjíríà àmọ́ ọwọ́ ti tẹ̀ ẹ́ alukoro àwọn sosafe moruf yusuf tó gbẹnu ọ̀gá rẹ̀ sọjí gansalo sọ̀rọ̀ sọ nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sáláròyé pé òwúrọ̀ kùtù ní nǹkan bíi aago mẹ́jọ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejì ọdún yìí làwọn ẹ̀ṣọ́ sosafe kan kẹ́fín afurasí adigunjalè náà lágbègbè ayétòrò níjọba àbílẹ̀ ìpòkíà ìpínlẹ̀ Ògùn nígbà tí wọ́n ń ṣe pàtiróòlù kiri ìgboro gẹ́gẹ́ bí Yusuf Aliu tó léwájú ikọ̀ pàtiróòlù náà ṣe ṣàlàyé ó lẹ́sẹ̀ ni ọkùnrin náà fi ń rìn lọ lẹ́gbẹ̀ẹ́ títì àmọ́ bó ṣe ń lọ ló ń wọ̀ tó ń wò sí fòìfòì ìrìn rẹ̀ sì mú ìfura dání èyí làwọn kíyèsí tí wọ́n fi súnmọ́ láti bí léèrè ọ̀rọ̀ ṣùgbọ́n bó ṣe tajú kán rí wọn níṣe ló ki eré mọ́lẹ̀ bí èkúté tó rólógbò ó ta kọ́ṣọ́ sígbó làwọn ẹ̀ṣọ́ sósè bá gbáyà lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ọwọ́ tẹ Jagunlabi wọ́n sì gbé e lọ sọ́fíìsì wọn láti wádìí ọ̀rọ̀ wò lásìkò ìwádìí ni Míṣódì ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́ ó jẹ́wọ́ pé lóòótọ́ iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ lòun ṣe ní orílẹ̀-èdè Benin àmọ́ òun tún mú ìdígunjalè mọ́ ọ ó ní ìgbà tọ́kàn òun ò balẹ̀ látàrí báwọn ọlọ́pàá bẹ̀nẹ̀ ṣe kéde pé wọ́n ń wá òun tí wọ́n sì ń pàrálé òun lòun fi òru bojú sá wá sí nàìjíríà kò sì tí ì ju ọ̀sẹ̀ díẹ̀ tóun dé agbègbè ìpókíà tọ́wọ́ fi ba òun yìí Gansalo ní àwọn ti kàn sáwọn ọlọ́pàá sàkété lórílẹ̀‐èdè bẹ̀nẹ̀ lórí aago ẹsẹ̀kẹsẹ̀ sì ni wọ́n ti wá sí nàìjíríà láti wò ó bóyá afurasí tí wọ́n ń wá lóòótọ́ lọ́wọ́ bà nígbà tí wọ́n sì ti fìdí ẹ̀ múlẹ̀ ó láwọn ti yọ̀ǹda Míṣódì fún wọn wọ́n ti gbé e lọ sọ́hùn-ún kí wọ́n lè gbé ìgbésẹ̀ òfin lórí ẹ̀. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.